baba ṣáàdẹ. ọlọ́run tẹ̀lé baba ṣáàdẹ àwọn dé ọ́fíìsì ńjọ kan. wọ́n ní anagunmọ̀lá. wọ́n ní abdulhabi. wọ́n ní baba wa ń di àpẹ́. òkè wọ́n délé lu. etí babalá ti mú wá sí Ìlọrin àti tábà àlè mú wá èwo ló dáa jù. anagunmọ̀lá wọ́n ní abdulhabi. Mhm. èyí tí bàbá ńlá ti ń mú wá sí lọrin tẹ́ńpẹ̀ láfàjá àtẹ̀yí tá a fa alímì mú wá sí lọrin èwo ló dáa jù ọ̀rọ̀ ńlá ni o. èkó sọ̀rọ̀ náà fún bàbá wa. ọba. ọba àlú lọrin wa yìí. ṣéèwù. ẹ bá fún bàbá nílé ní afi mẹ́rin mẹ́rin wọn ò sí nílé wọn wà ní tọ́kì ní ìsìnkú ọlọmọdé àsọ wọn délé alẹ́ sọ pé àkọ́bí wọn ní àtọ̀ àwọ̀ yìí. ọba àlú lọrin. ọba àlú lọrin. àwọn bàbá wa ní gama. àwọn bàbá wa ní gama. bàbá sheikh abdul wahab. bàbá wa sheikh abdul wahab. wọn kà sí mẹ́rin mẹ́rin. wọn kà sí mẹ́rin mẹ́rin. ọlọ́run tó mú bàbá wa ọba àlú lọrin kó n lé pẹ̀lú bismillah. ọlọ́run tó mú bàbá wa ọba àlú lọrin kó n lé pẹ̀lú bismillah alhamdulilayi ọlọmọsàbà dárí wọn wálé padà padà alhamdulilayi òde tún òfin síbi tí wọn lọ ọlọ́kọ́ bá àṣàlékún rẹ̀ fún wọn èyí tún òfin sílé lórí ọlọ́jẹkùn ọba lílá fi mẹ́rin mẹ́rin. Thank you. بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم الناس إلى وصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من عوف بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم الناس إلى وصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من عوف بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم الناس إلى وصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف سلام bàbá ò fèsì. títí fa. títí fa. ìgbà tí bàbá wa ta ṣàdúrà fún yìí. wa. dìgbà tí. dìgbà tí bàbá wa ta ṣàdúrà fún yìí bàbá wa ọba tìlú Ìlọrin tòní ṣéèwù àbí wá kàwé ń jó ni pé ẹ kì í bọ́ sí ìṣe ò kì í gbọ́ sétí ẹ kì í bọ́ sí ìṣe ò kì í gbọ́ sétí ò ẹ kì í bọ́ sí ìṣe ò kì í gbọ́ sétí Ìlọrin onígbàjẹ́ ò láyé ìbúrẹ́ mọ́ ẹ kì í bọ́ sí ìṣe ò kì í gbọ́ sétí ẹ kì í bọ́ sí ìṣe ò kì í gbọ́ sétí ẹ kì í bọ́ sí ìṣe ò kì í gbọ́ sétí.

gbìyànjú kọ́rọ̀ náà yanjú. àwọn gbìyànjú kọ́rọ̀ náà yanjú. àmọ́ kì í tásìkò. àmọ́ kì í tásìkò. ìwọ mo wá fẹ́ kó lọ yanjú ẹ̀. ìwọ làwọn wá fẹ́ kó lọ lè yanjú rẹ̀ nísìnyí tí ń ṣe àwọn bàbá wa àlìgàmáwí. wọ́n ní látijọ́ tèmi náà ti ń wálé mi ò dédé wọ́n ní látijọ́ táwọn náà ti ń wálé àwọn òdédé àpẹ́. wọ́n mọ̀. wọ́n mọ̀ ọ̀nà táwọn gbà mọ̀ tí n bá débẹ̀ ọ̀nà mọ́kànlá ni. ọ̀nà táwọn náà gbà mọ́ láti táwọn náà gbà mọ́ táwọn ó gbà mọ́ ànàkùnmọ̀lá ọ̀nà táwọn ó gbà mọ́ ọ̀nà mọ́kànlá ni. àmọ́ nísìnyí àwọn fẹ́ kí n lọ. àmọ́ nísìnyí àwọn fẹ́ káwọn bàbá gbàmọ́ wí kún ó lọ. tí bàbá bí mi tí mo fẹ́ bí wọn èyí bí ẹ̀yin náà. <laughs> ẹni kí ni bàbá ní tí àfàjà mú wà lọ rèé. Yemọja àdíntáfà àti mègbé wa èwo ló dáa. wọ́n láwọn wá bàbá Sùlù Gàmbàrì Shehu Ibrahim Sùlù Gàmbàrì àwọn wá dájúkọ wọn yí pé tọ̀ ntí bàbá bí àwọn Sheikh Adam àwọn wá da àwọn wá dájú rẹ̀ kọ̀ yín náà yí pé àwọn fẹ́ bí yín nínú tí Àfọ̀njá mú wá ti ń ṣe Yemọja àti tí Shehu Alimi mú wá èwo ló jura wọn lọ èwo ló dáa. torí màdìdí àpẹẹrẹ tí mo bí wọ́n mọ̀ wọ́n ní torí táwọn bá dédé àpẹ́ táwọn fẹ́ bí wọ́n nù táwọn kọ́kọ́ bí yín káwọn tó máa lọ dé àpẹ́. bàbá ọba tòní àwọn náà dákẹ́ tí ò bá ti ṣèṣì ńlẹ ẹ jẹ́ lọ bí àwọn lọ́rọ̀. wọ́n ní tí ò bá ti ṣèṣì ńlẹ ẹ jẹ́ káwọn lọ sídìí àpẹ́ káwọn lọ lè bí wọn lọ́rọ̀. nínú àwọn táwọn jọ lọ́njọ́ náà wọ́n wà ń bí mufti. wọ́n níjọ́ náà làwọn so ìjì ìrá ni so àná gbogbo níjọ́ náà ni wọ́n so ìjì ìrádẹ́tùláì ọmọ mufti. táwọn bá tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n kàn mí àlùbáríkà sí ẹ̀hẹ́n ànàkùnmùlà. wọ́n ní sẹ́ẹ̀sì mọ̀ pé àwọn burú díẹ̀ ń di àpẹ́. àmọ́ ń jà lábàá yọ ọ̀rẹ́ ṣe yí bọ́tà. nígbà tó ń bá ṣe yorùbá tó máa ń tápà ni. so àwọn tó ń burú ju àwa yòókù lọ wọ́n ní àwọn tí wọ́n burú ju àwọn yòókù lọ. ọlọ́run wá ṣẹ̀ wọ́n rọ̀. ọlọ́run wá ṣẹ̀ wọ́n mo ní ẹ̀yìn ìdí àpẹ́. ẹ̀yìn ìdí àpẹ́. tí ẹ mọ̀ wípé gbogbo òlu tí wọ́n bá ti tẹ̀. gbogbo òlu tí wọ́n bá ti tẹ̀. tọ́lọ́n bá gbé kuraani débẹ̀. tọ́lọ́n bá ti gbé kuraani débẹ̀. wọ́n gbàgbé ẹni tó tẹ̀lú ni. wọ́n gbàgbé ẹni tó tẹ̀lú ni. sáà nẹ́bì ló tẹ Màdínà ni. sáà nẹ́bì ló tẹ Màdínà ni ní chairman ọjọ́ náà ní bá bẹ̀rẹ̀ sí jẹ́rìí mi pé kódà kàṣínà kódà kíní kan wọn kan lákàtí ti mú yín. wọ́n ní ní chairman ọjọ́ náà ló bá bẹ̀rẹ̀ sí jẹ́rìí àwọn bàbá wa ipe kódà Katsina kódà ìlú báyìí kódà ìlú báyìí kódà ìlú báyìí ìgbà tí kùránì dé bẹ́ẹ̀ wọ́n padà gbàgbé àwọn tí wọ́n tẹ̀ bẹ́ẹ̀ ni. wọ́n á gbé kùránì dénú ìlú yìí wọ́n tún dàgbà fún ẹ̀já pé àǹdí àpẹ́ ẹ̀já dúpẹ́ fọlọ́run. wọ́n nígbà tí wọ́n gbé kùránì délùú yìí tí wọ́n tún wá ń dákọ̀ àfọ̀njá nídìí àpẹ́ ẹ̀já dúpẹ́ fọlọ́run. ìbéèrè bàbá ni pé ṣé n táfàjámú wà ní ṣé n lèmi ń lò lẹ́yìn odi tẹ mi ni àbí ìtafà ni mo wà fún. wọ́n ní béèrè bàbá níjọ́ náà ìtumọ̀ rẹ̀ ni pé n táfàjámú wà ní sóhun làwọn bàbá wa àlìgàmáwí ń lò lẹ́yìn odi ni àbí táfà límì gbé wa. ẹnu dáadáa tó fẹ́ kù lára wa tẹ́ ẹ bá fi parun ẹjẹ́ àgbà fún o. ẹnu dáadáa tó sẹ́kù lára wa tẹ́ ẹ bá fi parun ẹjẹ́ àgbà fún wa o wọ́n ní kí làwọn fẹ́. ẹbí mi ni pé kí lọ bá fẹ́. wọ́n ní ẹbí àwọn ni pé kí lọ bá fẹ́. ọba ní tó bá di Àlàmísì tó bá di mọ́ndé ìjọ márùn. ọba ní tó bá di mọ́ndé ìjọ márùn. pé yíyẹ tí ń yẹ lọ́sọ̀dọ̀ àwọn kò ní yẹ mọ́ péjọ márùn yẹn. yíyẹ tí ń yẹ lọ́sọ̀dọ̀ àwọn kò ní yẹ mọ́ níjọ márùn yẹn. níjọ mọ́ndé. níjọ mọ́ndé. kàn yẹ̀yàn wá láti dé àpẹ́. kàn yẹ̀yàn wá láti dé àpẹ́. kàn parí ọ̀rọ̀ yẹn kú káwọn parí ọrọ náà kó kú. Allahu Akbar. wọ́n ní àwọn ní ìbéèrè márùn-ún táwọn fẹ bí ọba. wọ́n ní àwọn ní ìbéèrè márùn-ún táwọn fẹ bí ọba ìlú Ìlọrin. wọ́n ní ó dáa ẹ béèrè o. àwọn á ní ó dáa ẹ béèrè o. nínú márùn-ún yìí tán bá fún yín lẹ́yọ̀kan ẹ kọ́kọ́ gbà yẹn wálé. nínú márùn ni tán bá fún yín lẹ́yọ̀kan ẹ kọ́kọ́ gbà yẹn wálé. ẹ má ṣe àtakò. ẹ má ṣe àtakò. ọlá ni wọ́n wà. ipò ọlá ni wọ́n wà. àwọn fi ìbéèrè márùn yẹn rán èèyàn kọ̀ọ̀kan. wọ́n láwọn ó fi ìbéèrè márùn ni àwọn ó fi rán èèyàn kọ̀ọ̀kan. àmọ́ kí mi náà dúró kí n má lè kó. wọ́n ní káwọn náà dúró káwọn méjì ti padà sékòó. n ti bá ẹ dúró tí n bá ẹ mú yín lọ mo kó yín lẹ́rù lọ nìyẹn. wọ́n ní táwọn bá fi lè dúró táwọn bá fi lè mú yín lọ àwọn kó yín lẹ́rú lọ bẹ̀nu. ẹ lọ fúnra yín. ẹ lọ fúnra yín. tó bá yíwọ́. tó bá yíwọ́. ẹ pè mí màá wálé. ẹ wá pe àwọn àwọn ò wálé èèyàn márùn wá di thirty five. èèyàn márùn wá di thirty five. jàǹfà burú díẹ̀ ní àgbẹ̀. àwa dọ̀hùn. àwa dọ̀hùn. ọba wa fún ẹ ní ọtí iyì mu. ọba wa fún ẹ ní ọtí iyì mu. jàǹfà yẹ wọn hún rírà tí ò ní mọ tí ń ṣe mọ. téèyàn ó máa hún rírà téèyàn ò ní mọ téèyàn ṣe mọ kì í ṣe pé wọ́n gbé ọtí sínú ike inú ìgò fún wọn o ọtí iyì wọ́n da ti ń jẹ́ iyì àtàpálẹ́ bò wọ́n anakumala torí ẹlòmí tí o bá ń gbọ́ báyìí. yẹn máa gbọ́ bá ti fẹ́ gbọ́. anakumala. Ah, oh, oh. hmm? ọlọ́run náà dákọ̀ kámúrò. ọlọ́run náà dákọ̀ tí àwọn àlìjẹ́nà lè yọ. tó wọ́n sì mú látàyé náà. wọ́n sì mú látàyé náà. eré mẹ́díà yìí ni àbá ń sá fún púpọ̀ yìí. ọkọ̀ àlọ́run fún ọlọ́tì wò ó. àbá fún ọlọ́tì wò ó fún ọ níyì ó dà. ó fún ọ níyì àti àpọ́nlé. àwọn ah, ah, àtẹ̀yìn tí mo fi wì ní. ẹ fi tà fáà wí ni bàbá. a nà kú mọ́ la. ìmọ̀lẹ́ fi wí ni. wọ́n ní ìgbà wà lọ́dọ̀ wọn wọ́n ní pé ẹ̀ ń dé àwọn ọmọ nílùú dé gbà tí wọ́n débẹ̀ gbogbo àwọn tí wọ́n wà lọ́dọ̀ bàbá ọba ìlú Ìlọrin jọ náà bàbá wa ní gbogbo yẹn dìde àwọn ọmọ onílùú dé gbogbo ẹ bá parí gbólóhùn ẹyọ kan member the glory but the bọ́lá ṣe ṣe dá gbogbo ẹ̀ pọ̀ wọ́n á fi ọmọ fúnra wọn. Chew. sáàdé ọ̀hún àní bá ọmọdé àpẹ àbáàdé bí àní bá. wọ́n ní sí àdé ọ̀hún nílé bàbá wọn ni lọ́rin àní bọ́mọdé àpẹ ni àbí àwa dé ilé wa ní ilé wa ní iyemọja sáwa dé nídìí àpẹ. ọ̀dà bàbá kan jó nínú. Ah, nídìí àpẹ. nídìí àpẹ. nídìí àpẹ. wọ́n ní ń bínú sí mi. wọ́n ní ń bínú sáwọn bàbá wa. pé kí n lọ kí. káwọn lọ kí. mo sàbámà kíkí náà. àwọn wa sàbámà kíkí náà. wàá dọ́dọ̀ wọn àwọn adọ́dọ̀ wọn. ẹgbẹ́ kí ni mo ṣe. ọlọ́run ní kí ni mo ṣe. bọ́lá ti ṣe fún ọ tí wọ́n tó yìí. wọ́n ní bọ́lá ti ṣe fún ọ Yemaja. ọ̀sẹ̀ Yemaja. ọ̀pọ̀lọwọ̀ Yemaja. ọ̀pọ̀lọwọ̀ Yemaja. nígbà yín mọ̀ pé Yemaja wúlò ẹ̀ ṣe jẹ́ ń ṣe tẹ̀fi sọ mí lè kéwú. dàtà yín mọ̀ pé Yemaja wúlò ẹ̀ ṣe jẹ́ ń ṣe tẹ̀fi sọ mí lè kéwú owó táwọn mú dání kíláàsì. àkó nǹkan sápò. owó táwọn mú dání táwọn fẹ́ fún wọn àwọn yà kó nǹkan wọn sápò. ọ̀ gbádùn kàwé rẹ̀ dáadáa. kùránì èsè ń téèyàn lè máa takò. kùránì èsè ń téèyàn lè máa takò. àfi ká gbà fọlọ́run. gbogbo òdílé méjèèjì náà. àtìrí àpá àti àti dé àpẹ́ àti iléeṣẹ́ wa alimi ìkankan náà gbogbo wa kùránì ti jọ so wá pọ̀ ọlọ́njọ́ má yìí.